الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام والأتمان الأكملان على نبينا محمد وعلى آله وصحابه ومن والاهم بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أيتي أتداوك وفن الله atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kọ́lọ́n kó ṣe àlékún ìyọ́nú rẹ̀ fún àwọn sọ̀hábí ànábì àti gbogbo àwọn mùmìnì lọ́kùnrin lóbìnrin tó dúró ti ẹ̀sìn ọlọ́run ọba bó ti tọ́ àti bí ó ti yẹ bẹ̀lọ́ ń kọ́lọ́n kó jẹ́ kí àánú ọlọ́run ọba náà kó máa sàn títí fi wá kárí àwa náà kíra wa kú ìbádà nínú Ramadan bákan náà kíra wa kú àsìkò ọdún abẹ́lọ́n kọ́lọ́n kó gbà lẹ́sìn fún wa kọ́lọ́n kó jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti láàyè pẹ̀lú àlàáfíà ara a máa tẹ̀síwájú nínú kíkà nínú tíra jamiu al-ulum wal imam al ibn rajab al rahimahullahu ta'ala hadith yìí tí a kà ní táwọn tí máa kà lónìí òun náà ni alhadith rabi' qala al-mu'allif rahimahullahu ta'ala عن أبي عبد الرحمن عبد الله بن مسعود رضي الله عنه قال حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق قال إن أحدكم يجمع خلقه في بطن أمه أربعين يوما نطفة ثم يكون علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك ثم يرسل إليه الملك فينفخ فيه الروح ويؤمر بأربع كلمات بكتب رزقه وأجله وعمله وشقي أو سعيد فوالذي لا إله غيره إن أحدكم ليعمل بعمل أهل الجنة حتى ما يكون بينه وبينها إلا ذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل النار فيدخلها وإن أحدكم ليعمل بعمل أهل النار حتى يكون حتى ما يكون بينه وبينها إلا ذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل الجنة فيدخلها رواه البخاري ومسلم حديث ولكن كتاب جامع العلوم الحكم الصحابي الجليل أبو عبد الرحمن عبد الله بن مسعود المخزومي رضي الله تعالى عنه أنلقى حديثنا و حديث يي ọ̀kan nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ hadithu yìí tó ń tọ́ka sí ìjẹ́ òjíṣẹ́ ńlá ìjẹ́ òjíṣẹ́ ọlọ́run anábẹ́ muhammad sallallahu alaihi wa sallam òun náà ni nínú àwọn hadithu tí ń ṣe àfirinlẹ̀ mu'jizati nabi sallallahu alayhi wa sallam òun náà ni hadithu yìí wà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ọba ẹni tọ́lọ́run bá fi gbogbo tí ń jẹ́ ìmọ̀ tó fi mọ̀ hadithu yìí láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti ìgbà tí ọkọ àti ìyàwó tán bá ti ní àṣepọ̀ títí tí ó fi di wípé ọlọ́run bá fẹ́ mi ṣe la títí táwọn ọmọ fi wáyé títí tó fi padà sí ọ̀dọ̀ ọlọ́run anabi sallallahu alaihi wasallam ó ti sọ hadith yìí láti nǹkan bí ẹgbẹ̀rún ọdún ó lé ní ọgọ́rùn-ún márùn-ún ọdún ó dídí ẹ̀ ṣùgbọ́n lónìí ìmọ̀ ìṣègùn òyìnbó àwọn náà wọ́n wá ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àǹfààní látara lórí àwọn àdéhùn yìí tó jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam tó sọ hadithu náà lọ́ba wípé عن أبي عبد الرحمن عبد الله بن مسعود المخزومي رضي الله تعالى عنه ọ̀kan lára àwọn àgbà sàábì òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa èyí tí a mọ̀ sí abu abdulrahman abdullahi bin mas'ud òun ló gba hadith yìí wá nú àwọn àgbà sàábé ni tó sọ wípé ní gbogbo ìrìn àjò lílọ bíbọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam kò yọlẹ̀ òun náà sì gba ọ̀pọ̀lọpọ̀ hadith wá látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam àwọn hadith gbà wá wọ́n súnmọ́ ọgọ́rùn-ún mẹ́jọ ó lé ogójì hadith ní ìtorí abdullahi bin masoud dìgbà wà látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam àwọn èyí tó lé ní ọgọ́ta nù àwọn hadith yìí imam bukhari àti mùsùlùmí gbà wá ń bẹ nù wọn èyí tó sọ yìí ní wọ́n jọ panu pọ̀ gbà wá pẹ̀lú gbólóhùn kan látọ̀dọ̀ àáfàá kan náà gẹ́gẹ́ bí hadith tá a ìsùn bẹnu wọn tó yẹ pé ní wọ́n gbà wá látọ̀dọ̀ àáfàá tó yàtọ̀ tàbí pẹ̀lú gbólóhùn yìí tí ó yàtọ̀ kódà hadithu yìí náà ó tún wà lára rẹ̀ yìí ni pé Imam Bukhari àti mùsùlùmí wọ́n panu pọ̀ lórí àwọn gbólóhùn hadithu yìí wọ́n sì tún gba àwọn gbólóhùn míì wá ní ìtúsọ̀ yìí pé níta bá wọnú Bukhari yóò yàtọ̀ sí èyí tó wà nínú mùsùlùmí ṣùgbọ́n hadithu kan náà ni. Ibn Mas'ud sọ wípé ní hadathana Rasulullah sallallahu alaihi wasallam òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ó bá wọn sọ̀rọ̀ ni pé kì í ṣe yí pé ní ó gbọ́ látọ̀dọ̀ ẹnìkan kọ́ òun gangan wà nínú ìjókòó tó díṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam tó ti gba tó ti kọ́ wọn ní hadith yìí tó túmọ̀ sí pé lára àwọn ọ̀nà èyí tó pọ̀ táwọn ní mímọ̀ hadith yìí fi ń sọ wípé hadith yìí lẹ́sẹ̀ ńlẹ̀ òun náà ni ó gbọ́ látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ó ní haddathana rasulullah sallallahu alaihi wasallam ó ń ṣe ọlọ́run ọba ó sọ fún wa ó bá wa sọ̀rọ̀ wa huwa as-sadiqu al-masduq ẹni tí sì máa sòdodo ni ẹni tó sọ wípé ní dandan ni ká gbà wípé ní tó bá wí òdodo ni nínú àwọn èyí tí a gbọ́dọ̀ lódodo òun náà ni hadithu yìí náà anabi sallallahu alaihi wasallam ní pé ní inna ahadakum yujma khalquhu fi batni ummihi arba'ina yawman nutfa dájúdájú gbogbo àdá ọmọnìyàn nínú bani ádámà nínú àwọn ọmọ anabi ádámà alayhi salatu wasalam yálà ọkùnrin ni o àbóbìnrin èyí tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ nínú wọn àbí tí ò gbọ́ lọ́wọ́ bá gbọ́ ẹnì kọ̀ọ̀kan wọn ànábì ní pé a ṣe ìkójọ ìyẹ̀dá rẹ̀ ìkójọ ìjọmọ̀nìyàn rẹ̀ nínú ìyá rẹ̀ ní àwọn ìpele ìpele kọ̀ọ̀kan ìpele kọ̀ọ̀kan àmọ́ ìpele kọ̀ọ̀kan wá ń jẹ́ ogójì ọjọ́ pé oṣù kan àtijọ́ mẹ́wàá ní àwọn ìpele wọ̀nyí ìpele àkọ́kọ́ nínú ìkójọ ìjẹ́mọ̀ ẹ̀dá ènìyàn òun wà ní nutfa yóò wà ní fún odidi ogójì ọjọ́ nínú màmá rẹ̀ ìpele ẹlẹ́ẹ̀kejì anábì ní pé sọ́mọ̀ yakunu alaqatan mithla dhalik lẹ́yìn náà yóò wá di ẹ̀jẹ̀ kíkì níye irú ọjọ́ yìí náà yìí ni pé ní fún ànádà ogójì ọjọ́ míì fún ogójì ọjọ́ míì tí ó máa di eh, ọgọ́rin ọjọ́ eighty days qala thumma yakunu mubghata mithla dhalik nípele ẹlẹ́ẹ̀kẹta ní ogójì ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta yóò wá di déédéé bá sí ẹran nínú mọ̀mọ́ rẹ̀ lẹ́yìn ìpele ẹlẹ́ẹ̀kẹta yìí thumma yursalu ilayhi al-malak anabi ní pé lẹ́yìn ogójì ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta yìí tí ó máa ṣe one hundred and twenty days nínú mọ̀mọ́ rẹ̀ lẹ́yìn náà ọlọ́run wà á rán àlùmọ́lákò ìnípọ̀ kan lára àwọn màláíkà tọ́lọ́run fi ti ìdẹ́dà ọlọ́run wà rán sí fáfòfin ìrò lẹ́yìn ogójì ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta wà fẹ́ ẹ̀mí sí la tó túmọ̀ sí pé ní ogójì ọjọ́ alákọ̀ọ́kọ́ ìkejì àti kẹta kò ní tì í sí ẹ̀mí lọ fẹ́ ẹ̀mí la. àkọ́kọ́ nù lẹ́lẹ́ẹ̀kejì wàyí umaru bẹ arba ikẹlìmáàtì tí ń bá ti ń lọ tí wọ́n ní kó lọ fẹ́mi sí láwọn ó tún wá pa á láṣẹ nǹkan míì náà pé kó sì wọ́n pa láṣẹ nǹkan mẹ́rin tí ó ṣe àkọ́kọ́ àwọn nǹkan mẹ́rin yìí ni kẹ́tìbì rìsíkì days. wọ́n wà ní pé kí wọ́n kọ arísìkí rẹ̀ látijọ́ náà ẹlẹ́ẹ̀kejì wọ ájálì yìí kódà nígbà gan ni wọ́n ti ṣe àgbékalẹ̀ wọ́n ti kọ ájálì rẹ̀ kalẹ̀ yìí ni pé lifespan rẹ̀ iye ọjọ́ tí ó lò láyé wọ́n ti kọ kalẹ̀ nígbà tó ti di ọmọ lẹ́yìn ìgbà tó ti di ọmọ one hundred and twenty days nínú ìyá rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wà ámàlì yìí kí ni ó gbélé ayé ṣe dáadáa ni àbí ìkejì irúṣẹ́ wo ni ó máa ṣe nígbà yìí wọ́n ti kọ́ kalẹ̀ bákan náà ẹlẹ́ẹ̀kẹrin wàṣàkẹyìn aw sa'id ọlọ́run níbẹ̀ yálà èèyàn ránunránun olórí ikú èèyàn ni ó jẹ́ láyé ni àbí yóò jẹ́ olórí ire èèyàn lẹ́yìn ìgbà tó ti di one hundred and twenty days nínú màmá rẹ̀ ìgbà náà ni gbogbo eléyìí ti wà nínú àkọọ́lẹ̀ so eléyìí lára àwọn marahilu alqada walqadar ló wà àbí alqadar walqada gẹ́gẹ́ bá a fà sọ fún ayé pé ní alilmu thumma alkitaba thumma ataqdir thumma alqada àkọ́kọ́ náà ó ti wà ní ìmọ̀ ọlọ́run ọba nígbà tó ti pẹ́ ti pẹ́ ti pẹ́ ti pẹ́ ó ti wà nínú mọ́ ọlọ́run ọba lẹ́yìn náà alkitaba eléyìí ní marhala ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn náà yóò wá kó mọ̀ṣíà nígbà tọ́lọ́run ti kọ́ tán ó wá kó kọ́lọ́run kó fẹ́ kó ṣẹlẹ̀ bó ṣe kọ́ ọba ọlọ́run ọba ó lè chéǹjì rẹ̀ ẹni tọ́lọ́run sọ wípé bóyá olórí ibú ni ó jẹ ni ó pọ́sùn kọ́lọ́run kó chéǹjì rẹ̀ kó sọdọ̀ lórí rẹ̀ ìchéǹjì ẹ̀ gan ara oríire ló wà àbẹ̀lọ́nkọ́ ẹ pé ní tọ́lọ́run ti kọ́ máa wà ní oríire kọ́lọ́run kó sì tún gba ọ̀kà lẹ́yìn náà níwà kó mẹ́rẹ́hálà ẹlẹ́ẹ̀kẹta náà marahilu alqadar walqada òun náà ní alqada ìqada wò ní ní bá wá ń ṣẹlẹ̀ àwòsẹ̀lẹ̀ máa wá rí àmọ́ntàwà wá ń rí lónìí fápẹ̀júwe ó ti wà nínú àkọọ́lẹ̀ ọlọ́run ọba kódà kọ́lọ́run tó dá gbogbo tí ó dá bí khamsin alfasana pẹ̀lú ntótó ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún àmọ́ àwọn màrọ́ ìlú yóò máa wá wá lẹ́yìn ní sísẹ̀ntẹ̀lé nígbà tó wá ń ṣẹlẹ̀ tán òun làwọn ń pè ní àkọọ́lẹ̀ ni ó sì máa pè ní àkọọ́lẹ̀ tá ń pè ní alqada alqada ò ní almarhalatu rabi'atu wal akhirah wal akhirah min alqadar anabi sọ̀rọ̀ sọ́dọ̀ tó ń tẹ̀síwájú ni pé fawalladhi la ilaha ghayru anabi ló ń fi irú ẹni bẹ́ẹ̀ òun fi búra anabi fẹ́ sọ ìtumọ̀ sallallahu alaihi wasallam ìpele ẹlẹ́ẹ̀kẹrin inú àwọn nǹkan mẹ́rin inú àwọn gbólóhùn mẹ́rin tọ́lọ̀ bá pa màlẹ́kà láṣẹ kó kọ́ anabi ní pé sallallahu alaihi wasallam inna ahadakum la ya'malu bi amali ahli jannati hatta ma yakunu baynahu wa baynaha illa dhira' fayasbiqu alayhi ń bẹ nú àwọn ọmọ ẹ̀dá ènìyàn tó yẹ pé ní nígbà tí wọ́n bá ti bí yóò máa ṣiṣẹ́ dáadáa ẹ̀ á máa rí níbi tó dáa bí àyè tó dáa láti máa rí iṣẹ́ iṣẹ́ rí ọ̀rọ̀ rí ni ó sọ títí tí ó fi wá di wípé ntí ó ó kù láàrin rẹ̀ sí ìgbà tí àjàlè rẹ̀ ó kò kò ní ju déédéé ìgbẹ́hùn kan lọ déédéé ìgbẹ́hùn kan àwọn àfáà ní wípé Eh, bá rí ti bó ṣe wí inú àmọ́ kí ni tẹ̀kìlì rẹ̀ pàápàá rẹ̀ ṣé àmẹ́ṣọ̀ rẹ̀ pẹ̀lú eh, ìwọ̀n nǹkan òdò òṣùwọ̀n ní tàǹpẹ̀ dìde rúlà kan ni àbí dìde kan eléyìí wọn àǹfààní pé iye tó dáa jù ní ká má tó bá wọn ó lè ṣe déédéé ọjọ́ kan ó lè ju ọjọ́ kan lọ ó sì lè má tó kódà ó sì lè ṣe ọdún ó lè ṣe déédéé ọdún kan torí pé ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba nìkan ló mọ iye tó tó so àmọ́ nítafẹ́ náà fẹ́ kó yọ ni pé ní ẹlòmíì ò mọ̀ ṣiṣẹ́ dáadáa bọ̀ láti gbà tó ti pẹ́ so àmọ́ tíra ta kọ fún un láti gbà tó ti wà nù ìyá rẹ̀ tí ò tí ì ju ọmọ one hundred and twenty days lọ yóò bá kó lórí ẹ̀ bá rí i pé ní yóò bá ntí èṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò bá bẹ̀rẹ̀ rẹ̀ so ráun ráun tí ò ti wò níwà látijọ́ yìí yóò máa wò níwà wọn làwọn àgbàlagbà máa ń pè ní àdàgbà yọwọ́ kọ́wọ́ ọlọ́run kọ́dà kó máa fi ṣàdánwò fún wa bákan náà ni ó dìke ẹ̀ẹ́dẹ́bí sẹ̀rẹ̀ sálá nípa yóò máa wá kó wa ọmọ aná yóò wá kú lórí ọmọ aná fáyà ìfọlà yóò sì wọ̀ náà lódì kejì wà inna ahadakum la ya'malu bi amali ahli an-nari amẹ́lòmíì ìwà bú ni ó ti máa wò bọ̀ ní i pọ̀ rẹ́gẹ́dẹ́ ìwà kí wà ìwà tí ó da àwọn òbí náà wọ́n sọ yóò ti sú wọn hátà máa yà kúnnù bainahu wa bainaha títóbi di pé ní tí ó kú láàrin òun àti iná kò nújù kékeré báyìí lọ fọyẹ́sì bí ọkọ̀ alẹ́ ìkìtà tíra tí wọ́n ti kọjọ́ mu láti gbà tó ti wà nù ya rẹ̀ ní ọba tó kò lé lórí fọyà àmàlù bí àmàlì ahli jannati fayadkhulaha yóò bá yí padà gbogbo àwọn yóò bá máa sọ pé àmàdúpẹ́ ah, fọlọ́wọ́n ọba àbí lágbájá náà akọni òun náà ní ẹni tó sọ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbogbo ilé ọtí ni gbogbo ilé aṣẹ́wó ni ẹ bá ń bẹ̀ wọn bá náà ń dáná yóò wà ń bẹ̀ wọn bá náà pààyàn yóò wà ń bẹ̀ òun náà wà á di ọlọ́run wà á change yóò wà á yí padà yóò mọ̀ wọ ọmọ àlùjànnà ànábì sọ̀rọ̀ ní pé ní fàyàdẹ́fọ́là yóò bá wọ àlùjànnà náà rawahu al-Bukhari wa Muslim hadith takayi yìí Bukhari àti Mùsùlùmí ọ̀nà gbà wá ìtumọ̀ rẹ̀ ní ògèrè òun náà nù a máa wá ka hadithu yìí ní sísẹ̀ntẹ̀lé gẹ́gẹ́ bí ìmáàmù ibn rajab al-hanbali bó ṣe ṣe ìtumọ̀ rẹ̀ nínú tíra rẹ̀ àkọ́kọ́ nínú gbólóhùn ní pé ní inna ahadakum yujma'u khalquhu fi batni ummihi jama'ul khalqi ibn Mas'ud radiyallahu ta'ala anhu tó gba àdéhùn yìí gangan fúnra ẹ̀ wá òun náà sọ̀túnmọ̀ rẹ̀ wípé kínú túnmọ̀ jama'ul khalqi tàbá ni wípé wọ́n kó jọ wọ́n kó ìṣẹ̀dá ọmọ èèyàn jọ sínú màmá rẹ̀ ní odidi arba'ina yawman odidi ogójì ọjọ́ Ibn Mas'ud gbà wá nínú ẹgbà wá àbí àgbà ọlọ́tọ̀dọ̀ rẹ̀ wípé radiyallahu ta'ala anhu pé inna nutfata idha waqa'ati fi rahimi tọ́rọ́tì fi kulli sha'ratin wa pé ọkọ ìyàwó ọkọ àtìyàwó tán bá ti ní àsìkò ní tiwọn tí ọkọ rìlíìsì tí ó rìlíìsì Ibn Mas'ud ní pé nutfa tí ọkọ pòdúsì sínú ìyàwó rẹ̀ yóò wá fọ́nká tó bá ti dénú rahimu tán tó ti dénú àpò ìbí tán yóò wá fọ́nká sára ìyàwó òun gbogbo tí ń jẹ́ páàtì rẹ̀ yálà ọ̀rọ̀kọ̀ ní kásán ní àbẹ́jẹ̀ ní hátà omi dérí ìkànnà gbogbo ẹ̀ ní sípàmù yóò tọ́jú lára obìnrin fatami kóso àrùbáyìn ẹ̀yà ọmọ bí ó ṣe wà lára obìnrin nù ní ogójì ọjọ́ ní àtọ̀ ní pé kò ní stable gbogbo ara ni ó wà sọmọtẹn hadi rúfin rọhìm lẹ́yìn náà yóò sì padà wá sẹ́tù sí inú àpò ẹ̀bí fatakónú alakọ yóò wá di ẹ̀jẹ̀ kíkì tó túmọ̀ sí pé ní gbogbo orin àjò tó ti rìn láàrin ogójì ọjọ́ yìí òun yóò mú látara omi yóò mú látara ẹ̀jẹ̀ yóò mú látara oríṣiríṣiríṣiríṣi yóò sì afábọ̀ sínú rahim yóò wá dúró níbẹ̀ ní ẹ̀jẹ̀ kéèkì qala fadhalika jam'uha ìtumọ̀ inna ahadakum yujma'u khalquhu fi batni ummihi ọ̀nà ìtumọ̀ rẹ̀ nù. وروى تفسير جم مرفوعا بمعنى آخر يتا كوكو تفسير ابن ابن ابن مسعود فرانا يتا كان أثر إمام الطبراني رضي الله إمام الطبراني رحمه الله رحمة واسعة وابن منده في كتابه التوحيد إمام الطبراني هنا تواقب حديث ميوا نينو تيرا ريتانكو المعجم الأوسط إمام الطبراني معاجم متى ó ní al-mu'jamu al-kabir wal-mu'jamu al-saghir wal-mu'jamu al-awsat mu'jamu yìí ni pé encyclopedia tíra tó kó ọ̀pọ̀lọpọ̀ àdéhìí sínú ó ní ìyí tó tóbi ó ní ìyí tí tó mọ́dúrétì ó sì ní tó kéré bẹ́ẹ̀ náà ni al ibn manda ọ̀kan lára àwọn sálàfù náà lòun náà ó ṣe tíra tá pè ní kìtàbù tawhid òun náà gba hadithu yìí wa sorry ó gba hadithu tí ń ṣàlàyé mọ́mánà jẹ́mọ̀lù khalqi kí ni ìtumọ̀ ìkó ìṣẹ̀dá ọmọ ènìyàn jọ sínú màmá rẹ̀ hadithu eléyìí wọn hadithu malik ibn huwayrith radiyallahu ta'ala anhu anna nabiya sallallahu alaihi wasallam qala inna allah ta'ala idha arada khalqa abdin pitọ́lọ́ bá fà fẹ́ ẹ̀dá kan náà àwọn ẹ̀dá rẹ̀ fajama'a ar mar'ata tí ọkọ ìyàwó sì súnmọ́ ìyàwó rẹ̀ tọ́ra máa òwò fi kulli araqin wa adwin minha spáàmù tó bá rìlẹ́sì sára ìyàwó gbogbo ara ìyàwó ni ó tọ́ọ̀ṣì pátápátá gbogbo tí ń jẹ́ páàtì ara rẹ̀ ni ó tẹ̀sí òun ni spáàmù ó tẹ̀sí. fa idha kana yawm as-sabi' jama'ahu Allahu ta'ala tó bá wá di ẹjọ́ ẹlẹ́ẹ̀keje nínú píríọ̀dù ogójì ọjọ́ tí ó fi jẹ́ àtọ̀ yìí ni pé ọjọ́ ẹlẹ́ẹ̀keje rẹ̀ ọlọ́run wá sílẹ̀ mọ́ wá kó jọ thumma akhbarahu fi kulli arqin lahu duna thumma akhbarahu fi kulli arqin lahu duna adam so ọlọ́run ọba yìí sì tún wá kó lẹ́yìn ogójì ọjọ́ yóò tó wá bẹ̀rẹ̀ processing mi àmọ́ ádámà nìkan ni òní bẹ́ẹ̀ bíkọ́sọ ọlọ́run ọba dá ádámà látara tòrọ́ọ̀bì aláwọ̀ ni wípé anabisọ̀rọ̀ sálà wọn rìn fáì pé ntọ́lọ̀ bá gbà lérò pẹ̀lú fi ayé sórọ̀ tí ń mọ̀ṣá á rọkàbákà gbàtọ́lọ̀ bá ti ń ṣe mọ́nù fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn kẹ́ni kálukú wòye sí rárá rẹ̀ tànípe nígbà òun lẹ́yìn ọjọ́ kejì òun ọlọ́sẹ̀ wà á pa gbogbo ẹ̀ pọ̀ tó ní sóra tó bá wọ ọlọ́run bá kó bí ó ṣe rí. qala ibn manda ibn manda ta ní pọ̀ọ̀kan lára àwọn àfáà tó gba hadith sọ wípé ní isnaduhu muttasil isnadu hadith eléyìí isnadu tí tó fẹsẹ̀ nílẹ̀ ni ala rasmi Isa wa Nasa'i wa ghairihima nínú òṣùwọ̀n ìgbà hadith wa tí ìmáàmù àbí ìmáàmù Tirmidhi àbí Isa Tirmidhi àti Nasa'i táwọn gbé kalẹ̀ tó túmọ̀ sí pé ní hadith yìí hadith tó tẹ́tọ́ lálàáfíà ni hadith tó ní ẹsẹ̀ ńlẹ̀ ni eléyìí náà ń ṣàlàyé ìtumọ̀ jamul khalqi ní arba'ina yawma àkọ́kọ́ ní ogójì ọjọ́ àkọ́kọ́ hadithu míì tún wá lẹ́yìn hadithu ti malik bin huwayrith yìí sọ wípé ní anamsọ̀rọ̀ sálọ̀ sọ wípé ní nígbà tí wọ́n bí bóò ni ọlọ́run sì máa ń dá ẹ̀dá mimma yakunu waladuki látara bo ni ọmọ ti máa ń wá àwọn àkàtún bíi wípé ní mímọ́ ẹ̀kọ́nù ṣàbà pé jíjọra ẹni kọ́mọ ó jọ bàbá àbí kọ́mọ ó jọ ìyá níbo ní ti máa ń wá àánú sọ̀rọ̀ sáwọn sọ wípé ní láyà kò lánàá àdókòmù kága ẹnìkan kan mọ̀ wípé àmọ́ o pété àmọ́ wípé ní ọ̀lẹ́ tiẹ̀ ní ó là mọ́lẹ̀ àbí pé ló bí ọkùnrin ni obìnrin ni tòyí léyìn òun lánàá àdókòmù kága ìnànà tó fátà àtọ̀tẹ́ rí mu ìrẹ̀sìtàkọ́rọ́ ti fi rahim tó bá ti wọnú àpò ẹ̀bí tán àhàbọ́ra aláwo kólà nasabin bẹ́ẹ̀ ni ha bẹ́ẹ̀ ni àdá ọlọ́run ọba yóò gbogbo tí ń jẹ́ ẹ̀dá ọmọ ènìyàn tọ́lọ́run bá bá dá láti láàrin òun ìtọ́lọ́run bá ń ṣẹ̀dá ẹ̀ lọ́wọ́ títí di Adam lọ́lọ́run lè ní kó tírèsì lọ kò sẹ́ni tí ò lè tí ò lè tọ̀ lọ. wà á ma kọ̀rọ̀ àtàhádìl àyà anabi ni pé ẹ̀ẹ̀ka gbólọ̀ ọlọ́run bá sọ pé ní fi ayyi suratin ma sha'a rakkabak ọlọ́run ọba tó ṣẹ̀dá wa ní bó ṣe wù ú ní dèédé bó ṣe wù ú so suratul Anfal ní eh, Fitaru àyà ẹlẹ́ẹ̀kẹjọ ìtumọ̀ eléyìí ni pé fi ayyi suratin ma sha'a rakkabak bọ́lọ̀ ṣe rakkaba bó ṣe compose wa ni pé ẹ̀ ṣàkàlàkà bọ́lọ̀ ṣe bó ṣe yàwòrán ọmọ ẹ̀dẹ́ ènìyàn sí inú àpò ẹbí màmá rẹ̀ ìmáàmù eh, Ibn Hajar ó tún sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ hadithu míì tí ń túmọ̀ sí tí ń túmọ̀ àrùbáyínà eh, tí ń túmọ̀ ìjẹ́ nutfa ọmọ nínú àrùbáyínà àkọ́kọ́ yìí ṣùgbọ́n àwọn ìta àti kàṣíwájú eh, yóò yóò ṣàlàyé àbí àtìgbọ́ yé kí nìtúmọ̀ jẹ́mọ̀ kálíkì so ṣùgbọ́n àdìsí ta kàdí ìtàn àdìsí ta kàdí ìtàn yìí níta sọ pé ní àdìsí ti Jarir ibn Abi Hatim àdìsí eléyìí òun sanadu rẹ̀ lẹ sanadu sọ̀rọ̀ sọ̀rọ̀ fún wa yìí pé ní ọmọ máa ń tọ̀ ìran sanadu rẹ̀ gángan fúnra rẹ̀ ó lẹ̀ àmọ́ àdìsí kan náà tún wà tó sọ pé àdìsí yóò jẹ́ kí ìtumọ̀ ìta kàṣíwájú yóò fún ní agbára ẹnìkan lọ bá nípa sọ̀rọ̀ sọ̀rọ̀ nínú àwọn àrọ́bí lárúbáwá oko ó lọ kọ̀ǹplé wípé ọmọ tíyàwó òun bí pé òun àtìyàwó òun àwọ̀ àwọn àwọ̀ lárúbáwá ni àwọ̀ àwọn ìní pé àwọ̀ aláwọ̀ funfun táwọn Yorùbá máa ń pè ní aláwọ̀ funfun amágbà tíyàwó bí ma ọmọ tíyàwó bí aṣọ́àdù ni aláwọ̀ dúdú bí eh, aláwọ̀ bí Áfíríkà òní ọmọ tíyàwó bí ọkọ bá lè bá anabi sallallahu alayhi wa sallam yìí pé ní ntọ́ máa rí ni rẹ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam lẹ́ni tó fẹ́ àwọn àfáàní pé ó sáà kẹ́fìn ìyàwó rẹ̀ dé ní kúkúrú ó kẹ́fìn ìyàwó rẹ̀ ó sì fẹ́ kọ ọmọ tíyàwó bí pé kì í ṣe ọmọ tòun lórí kọ́lọ̀ ẹ̀rí rẹ̀ náà ni pé àti gbọ́ àti ìyá àti bàbá ìkíníkejì kò sí dúdú nù wa ìwọ́ ṣe wá bí dúdú mo lọ ti gbé wá so ó fẹ́ máa kẹ́fẹ̀ẹ́ nígbà tó sọ pé ní ìyàwó yìí ṣe àṣemáṣe bẹ́ẹ̀ sì ni ìyàwó ò ṣe àṣemáṣe hanifasala asala ń rí i pé bárakùnrin yìí ṣe wá sẹ́mi àgbègbè anára bí bí ó ṣe rí àfi kánifasala asala ń kó bá a sọ̀rọ̀ ní dèédé ntí làákàyè rẹ̀ ó lè gbọ́ yé tí ó sì gbà pé á ah, lórí òdò kátánà bí ìwé sallallahu alaihi wasallam anábì wá bí wípé lárúbáwá oko ni ó ní bẹ́ẹ̀ ni ó dá mi lójú wípé òun sinra àkúnmí àwọn oníbẹ̀ ni òun sinra àkúnmí tó pọ̀ anábì wá bí pé sallallahu alaihi wasallam kí ni àwọ̀ra àkúnmú rẹ ó ní pé áwòrán kò ní pé èyí ni pé èyí tó ní aláwọ̀ kàlákìní kò pupa kò sì funfun gbòò anábì wá tó bí sallallahu alaihi wasallam yìí pé ní àfihàn homrún ǹjẹ́ pupa ń bẹ nù wọn bí ìtọ́jú pé ní àwọ̀ rẹ̀ pupa gbò àwọn níbẹ̀ ní ń bẹ nù wọn anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ àbí wípé ní èyí tó yàtọ̀ sáwọn tó kù tí ò jọ ọ̀nù àwọn tó pọ̀ tí ò jọ́ mo lòún ti wá wọ́n yẹ pé experience mọ̀ yí pé a máa wá bẹ́ẹ̀ ó wá ní pé làálàhó nàzáàhó ẹ̀rẹ̀kùn pé bóyá èyí tó yàtọ̀ sáwọn tó kù nù àwọn ọmọ rà kúmíùn bóyá òun tọ̀ yìí ni bóyá ó tọ ìran bóyá ń bẹnu àwọn ìyá àyá ìyá àyá ràkúnmí yìí táwọ̀ rẹ̀ rí bẹ́ẹ̀ anábìyẹn ni pé ṣé a máa rí bẹ́ẹ̀ a máa wá bẹ́ẹ̀ lónìí a máa wá bẹ́ẹ̀ nù ràkúnmí anábìyẹn ni pé fàlàálà nàzà ibùnáká ẹ̀ẹ́rẹ̀ pọ̀lù sallallahu alayhi wa sallam so àwọn àfa ibùn nínú àwọn táwọn máa ń ṣe ìpèpè lọ́sọ́jọ́ ọ̀nà ọlọ́run ọ̀gá asaru kan bẹ tí mamu ali bẹ wàrà dala ta ala ni o pe ni hadithu nasa ala qadri qawli tẹ́ bá bá wọn yẹn sọ̀rọ̀ ẹ bá wọn sọ̀rọ̀ ní lẹ́vù intelligence wọn ntí wọn bá gbọ́ yé ni ẹ fi bá wọn sọ̀rọ̀ ntí wọn bá ní gbọ́ yé má bàa má bàa sọ̀rọ̀ aturiduna an yukadhdhaba Allahu wa rasuluhu ṣe ẹ fẹ́ káwọn yẹn ká máa pe ọlọ́ àtúnṣe rẹ̀ ní lókùrọ̀ ni ẹni tí stéèjì rẹ̀ ò tí ì débi kẹ́ máa sọ̀rọ̀ àlùbárísàkò fún ẹ má ti gbé débẹ̀ fún un ẹ̀kọ́ kọ́kọ́ ni wípé ní kí ni túmọ̀ la ilaha illallah kó mọ̀ yìí ná tó bá wá kó ń bẹ́ẹ̀ á máa wá ṣe on the basis of graduality ẹ wo bí tánà sọ̀rọ̀ sálàmù ó sì gbé alákùnrin yìí lọ ìgbà tánà bí wá wí fún bẹ́ẹ̀ radiyallahu ta'ala àní kódà kò jà nábì nìyẹn òun gángbà pé ní yẹ́s ò lè rí bẹ́ẹ̀ lóta tó mú rí bẹ́ẹ̀ níbi ràkúnmí ò lè rí bẹ́ẹ̀ nu ọmọ èdè ènìyàn náà so ó sì pẹ̀yìn dànù níta fẹ́ wípé ẹ̀rí pé hadith yìí ń sọpọ́tì wípé ọmọ lè tọ́ ìran ìran sì ní kò lópin gbà pé gbogbo aná mi ní ibn adam gbogbo aná ọmọ adam ní àmì adam ní gbogbo wa gbogbo wa ló ń sábò yìí lá adam alayhi salatu wa salam náà sọ pé ọmọ lè tọ́ ìran so làbìsọ̀ pé ní hadith eléyìí ti àrọ́bì ó sọpọ́tì hadith jẹ̀rìrì ti akàtà ibùdó báyẹ̀ pé ní sanadu ti tiẹ̀ fúnra rẹ̀ ó lẹ̀ a ah, ní ka àwọn àhàdíìsì míì mọ́ tí Imam Ibn Hajar tó tó gbà wá nínú eh, tírà yìí ah, àmọ́ tó jẹ́ káàkà wọn tá a ti kà náà ni wípé àwọn àlàyé kan yóò padà wá lórí àwọn stages wọ̀nyí mẹ́tẹ̀ẹ̀ta forty forty forty days ní one twenty days nínú àwọn àlàyé òun òun náà ni masala tí Imam Ibn Hajar Ibn Rajab tó dárúkọ òun náà ni masala alhazilu alhazilu ni kí ọkọ ìyàwó tó bá fẹ́ tóun àti ìyàwó rẹ̀ tán bá ní àṣepọ̀ kó má rìlíìsì sí nínú rọ́hìmù ìyàwó rẹ̀ ni pé tó bá kò díẹ̀ pé kó rìlíìsì yóò dìde kó lọ́dọ̀ lára ìyàwó ẹ̀ yóò wá rìlíìsì sí ìta tí yíyún according to àdéhùn ibn Mas'ud míì sọ pé ní kúnnà náà azilu alukurani yẹn zilu alukana ṣe ayúna ani wàlá nuhina ani pé láyé anabi sallallahu alayhi wa sallam ó kọ́mọ̀ láàrin àwọn láàrin àtàwọn ajẹ́ mùsùlùmí sàábé káwọn máa ṣe azilu yìí nípa azilu ni pé wọn ò ní rìlí sara ìyàwó wọn walukurani yẹn zilu lásìkò tí kurani ti ń sọ̀kalẹ̀ ni lóòótọ́ ah, àwọn kìí ṣe pé àwọn sọ fún anabi sallallahu o fẹ́ ká pé ní hadith mi tó ń wá tó yẹ pé wọ́n padà lé ibi àdébùsọ̀rọ̀ sálà wípé ní táwọn máa ń ṣe nìyó àmọ́ kọ́tọ́ dìgbà wọn Ibn Mas'ud sọ eléyìí fún wa pé tó bá ṣe wípé ní azilu òótọ́ ni ni pé kéèyàn máa rìlẹ́sì ní outside the eh, vagina ìyàwó ẹ̀ ò bá tọ́ ni pé kùránì kò bá tún àṣírí àwọn bẹ́ẹ̀ sì kùránì ò sì tún àṣírí wọn tó tún wá sí pé ní òótọ́ ah, nù hadithu kanu nínú azilu àmì eh, picture kanu nínú picture azilu yìí ni pé kọ́kọ́ wọlé sí ara ìyàwó rẹ̀ àmọ́ tó bá dásìkò tí ó rí lísìkò jáde àbí kò tẹ̀ mọ́ wọlé eléyìí wọn máa ń pè ní alimofakhada ìní pé kí ìyàwó kó tábàntọ́ àtọkọ bá ń ṣe instead tí ọkọ fi jẹ́ kí tí ó wọlé sára rẹ̀ gangan kò ní wọlé sára yóò kàn wà láàrin ìtàn ìyàwó rẹ̀ láàrin ìtàn méjèèjì in tí ó ṣe nígbà tó bá wọlé náà ni ó ṣe nígbà tí ó bá wà ní àárín ìtàn rẹ̀ méjèèjì gbogbo eléyìí lára àwọn method tẹ́yìn máa fi ń lò láti distance eh, ọmọ bíbí ni ni pé tí wọn ò bá fẹ́ kí ìbímọ ẹlẹ́mọ kó kó eh, kó constant kó tẹ̀léra wọn ní sẹ́ńtẹ̀lé tó ọkùnrin àti obìnrin náà sì ní tó láti gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ eh, satisfy ara wọn lára àwọn method tí ẹ̀ṣẹ̀rẹ́ àlàkalẹ̀ òun náà nùbàdé lè ra wọn ń pè ní natural method kọ́sì eléyìí kò ní side effect kankan ní lára báyìí pé ní àwọn àfáà ní pé tí wọn bá ṣerú ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú ìmọ̀ sí ọkọ àti ìyàwó tí wọ́n máa ṣe now eh, ibnu hajj ibnu rajab ó kó ti àbódárúkọ kéèsì yìí láti fi justify kéèsì mi ti padà ń bọ̀ torí á ṣàlàyé kéèsì eh, ida abortion ni àbí miscarriage so àwọn méjèèjì yìí wọ́n ní òun ṣe àwọn àfa ṣàlàyé kéèsì méjèèjì yìí àbáwọn mìíràn tó tún jọ máa nínú hadithu inna ahadakum yujma khalquhu fi batni ummihi arba'ina ah, yawma pípé ah, ah, wọ́n ní ó ṣe pẹ̀lú pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí so lára àwọn ẹ̀rí táwọn wa mú wá nígbà tá a bá ń ṣàlàyé òun náà ni ẹ̀rí ẹ̀rí azilu tá ń pè ní cortus interruptus ni pé kí ọkọ kó release sí eh, kó withdraw ara rẹ̀ kó lára ìyàwó so bó ló ṣe á bó ló ṣojú ara wọn pẹ̀lú ọgọ́rọ̀ àlà pé àsìkò àti pẹ̀rùn ó ti ó ti tó bóyá ńgbà tí a bá tán àbí insha Allah ta'ala ní ọ̀la pẹ̀lú ọgọ́rọ̀ àǹkọ́lọ́ǹkọ́ fi ẹ̀mí wálẹ̀. naam ntí à ń sọ́bọ̀ ni wípé hadithu inna ahadakum yujma'u khalquhu fi batni ummi arba'ina yawman nutfatan àtàwọn stages tó tẹ̀lé àwọn àlàyé tó rọ̀ mọ́ ó pọ̀ hadithu yìí bàtà ń sàlàyé azulu àwọn àfáwa ní azulu pẹ̀lú àwọn masáìlú yìí nípa àwọn àlàyé mi láti padà máa ṣe insha ta'ala wọn ni ká tó ṣe àfi ká kọ́kọ́ wo àwọn stages míì ìtẹ́ àdìsí dákọ̀ ní sí mẹ́rin ni pé yóò di ní èjì ẹ̀ta ìrìn ní àárín ọgọ́rùn-ún ọdún àti ogúnjọ́ pàtàbá lọ suratul hajj ààyè ẹlẹ́ẹ̀karùn-ún a rí pé ọlọ́run ṣàlàyé ìdẹ́dà náà nígbà sọ pé ní yá ayọ́ in kuntum fi raybin min al-ba'thi fa inna khalaqnakum turabin thumma min nutfa ọlọ́run ni pé ó pe gbogbo àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn pé ẹni tó bá ń ṣiyèméjì nípa wípé ǹjẹ́ ọlọ́run ọba yóò gbọ́ adìde bí ǹjẹ́ yóò tún tún wá gbé dìde lẹ́yìn ikú yìí tó bá jọ àwọn kan lójú ọlọ́run ní ká kíyèsí ìdẹ́ẹ̀dá wa láti pèlẹ̀ ọlọ́run ni pé inna khalaqnakum min turabin òun dá yín látara ẹ̀pẹ̀ yíyún ádámù alayhi salatu wa salam thumma min nutfatin lẹ́yìn náà látara ẹni tá a dá látara yẹ̀pẹ̀ láti wá ń dá èyí tó kù látara nutfa látara àtọ̀ ti suratul hajj nù tààtún wọ suratul mu'minun aya 12 títí di 14 ọlọ́run ní walaqad khalaqnal insana min sulalatin min tin stage àkọ́kọ́ nù thumma ja'alnahu nutfatan fi qararin makin ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين Ọlọ́run ní òun dá ẹ̀dá ọmọ ẹ̀dẹ́ nìyẹn fi min sulalati min tin yìí ti Ádámù látara ìyẹ̀pẹ̀ látàrí ọrọ̀ fọ̀ ọlọ́run ti dẹ́wọ̀ lẹ́yìn náà lọ́látara ádámà summa ja'alnahu nutfatan fi qararin makin látara ádámà gbogbo wọn tó kù pátápátá yàtọ̀ sí isa alayhi salatu wassalam ọlọ́run ní látara nutfa lòun ti dáhùn tó kù lẹ́yìn náà summa ja'alnahu eh, eh, summa khalaqna nutfata alaqa látara nutfa yìí ni pé ogójì ẹ̀jẹ̀ ẹlẹ́ẹ̀kejì ogójì ẹ̀jẹ̀ àkọ́kọ́ ó sọ ní nutfa ogójì ẹ̀jẹ̀ ẹlẹ́ẹ̀kejì yóò di ẹ̀jẹ̀ kíkì fakhalaqna alaqatan mudghah lẹ́yìn ẹ̀jẹ̀ kíkì yìí ìnìkó ogójì ọjọ́ ẹlẹ́kẹta yóò di bá sí ẹran fakhalaqna al-mudghata idhaman eléyìí ò sínú hadith lẹ́yìn náà lẹ́yìn tá a dá bá sí ẹran tán òun la wá dá ó di eegun fakasawna al-idhama stéèjì eegun àwa dá àdá àfihàn sí i láà subhanallah alazim thumma ah, ansha'nahu khalqan akhar lẹ́yìn náà a tún wá dá àwọn ẹ̀dá míì lẹ́yìn ni pé lẹ́yìn tá tá tá tá a fi aṣọ sí la tán so lẹ́yìn tí ẹran kọ́va eegun ẹran kọ́va eegun ẹ̀ á sì máa yọ ojú á sì máa yọ orí á sì máa yọ ẹsẹ̀ á sì máa yọ apá ọlọ́run wá kíra rẹ̀ ìpè títóbi ọlọ́run ọba ọba adẹ́dá ọba aṣẹ̀dá so gbogbo àwọn stages yìí ìtaka yìí ìtaka eh, inú ayàyà rẹ̀ pé ní méje ni àwọn ìpele ìpele ìpele méje so tàbá wá ro àwọn ìpele méjèèje yìí pọ̀ hadith ibn Mas'ud tó kó eh, eh, àwọn ìpele méjèèje tí Kùránì kó tó tó tó mẹ́ńṣà yìí hadith ibn Mas'ud tó kó sínú wọn ìní pé àwọn méjèèje yìí wọ́n ju ti hadith ibn Mas'ud àyẹ́ pé ní ó ti kó sínú àwọn àyà yìí kódà tí ò sí nu hadith ibn Mas'ud ó ti wà ní lára àwọn eléyìí so àtàbá wá kó àwọn àyà yìí àti hadith ibn Mas'udi àti aya àti suratul hajj tàbá kó jọ ibẹ̀ ni àwọn afáà tí wọ́n ń ṣàlàyé àwọn ọ̀pọ̀lọpọ̀ oríṣi nǹkan nínú rẹ̀ nínú àwọn nǹkan tá ń ṣàlàyé ni wípé mata yatimu isqatul alhamal nígbà wo ni àtọmọmọ yìí pé ní tó bá jáde látara obìnrin yìí táwọn ń pè ní bóyá pè ní miscarriage ni àbí premature delivery àbí lóríṣiríṣi nǹkan tá a bá wọlé pé pé oyún wáyé látara obìnrin oyún tó wáyé látara obìnrin yìí ńgbà wo làátó lè kírun sí la ńgbà lè kírun sí la nígbà ni a lè sọ ọ́ ló kọ ńgbà la lè sọ ọ́ ló kọ ńgbà wo lè ṣe àkíkọ rẹ̀ yìí ni kíkà pa ẹran ló kọ rẹ̀ ńgbà wo lè pa ẹran ló kọ ni a lè sọ wípé ní ó tọ́ ó lẹ́tọ̀ọ́ kí ìyàwó fúrọ́ọ̀ṣì àbí kó ńgbà wo ni òní tí ni òní tó làmì ló sọ bẹ́ẹ̀ ká bẹ̀rẹ̀ láti bóyá ibi tí then ẹ̀dà ẹ̀dà àpẹẹrẹ àwọn yìí pé ní ọlọ́run sọnù sọ́tùtọ̀ lápò yìí pé ní wàhù látò hamlin ájálò òun náà yàbọ̀ánà hamalahunna gbogbo àwọn tán bá ń ṣe ẹ̀dà ẹ̀dà tó wà fàtì yìí ni pé obìnrin tọkọ rẹ̀ kú nú àwọn ọ̀rẹ́ náà lè bá fi ṣe ẹ̀dà wọn ni ẹni tọkọ rẹ̀ kó tí tó yẹ pé sorry ẹni tí ò sínú oyún ordinary lè ní pé ní kó lo four months ten days oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá ẹni tọkọ bá wà ní oyún kọ́ òun ó lo alukurani sọ wípé ní ajalu hunna ayaba ní hamala hunna nígbà tán bá tó deliver òun náà ni ìdá wọn parí tọkọ bá kó ní seven o'clock tó ń sì dìmọ ní seven o oh one ó ti parí ẹ̀dá rẹ̀ nù. No àmọ́ kí wá ní hamulu ń gbọ́ látọ̀ pé ntúbẹ̀ nù inú ìyá ní hamulu bó látọ̀ pé ní pé oyún ó di oyún stages ni àwọn onímọ̀ òyìnbó àwọn pè sóríṣiríṣi stages lọ́dọ̀ títí wọn so torí àsìkò kálíbà ètò lọ́bìtà ń lọ ká dúró lórí èyí tí àwọn onífífọ́pá ìtọ́kàn wa nísìn jù nísìn báyìí tabara rí i pé hadithu ọ̀wẹ́rì tó ń sọ wípé one hundred and twenty days ni wọ́n tó fẹ́ ẹ̀mí sí ara ọmọ àdéhùn mi wá ìwé ìpè àkàyè wọn pàtàkì pé ní àwọn mìta ti kà náà ti tó òun sọ pé ní one hundred and sixty days ni wọ́n tó fẹ́ ẹ̀mí sí ara ọmọ one hundred and twenty days yìí ni pé oṣù one hundred and twenty days oṣù mẹ́rin oṣù mẹ́rin ń sẹ́wọ̀n pé n ta àdéhùn yìí ni pé súnmọ́ yóò ń fa kò fi yìí ni pé lẹ́yìn oṣù mẹ́rin ni wọ́n tó fẹ́ sí i la tí ń ṣe ogójì ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn rẹ̀ wọ́n tó fẹ́ ẹ̀mí sí i la hadith mi wá sọ pé ní èyí ni pé lẹ́yìn rẹ̀ bí ọjọ́ mẹ́wàá ni pé tó bá ti di ọjọ́ mẹ́wàá òun ni wá di arbat ashurin wa ashara tóbìnrin fi ń ṣe ẹ̀dá pé ogójì oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá yìí ni pé lẹ́yìn tí wọ́n ti fẹ́ ẹ̀mí sí i la tó wá tó máa pé ní yes ẹ̀yà obìnrin yìí lóyún àbí kò lóyún lẹ́yìn ìgbà ohun so ó ti available fún àti lọkọ mi ó ti free yóò mọ̀ yìí lọ́kọ mi then tí máa ń bẹ nú oyún ajaluhunna yada'na hamalahunna kó deliver ní ẹ̀dà rẹ̀ ńgbà náà kí n gbò wá ní ẹ̀dà ordinarily lẹ́yìn oṣù mẹ́fà yìí ni pé tóbìnrin bá kó tó lẹ́yìn oṣù mẹ́fà ó ti bímọ náà nù so ó sì ti free àmọ́ ọkọ wa For ti deliver náà nù pọ̀tí gbàmí tó yẹ pé ní kì í wá ṣe kó bímọ naturally bóyá ó bímọ tó ṣe pé ní miscarriage ni kò lè jẹ́ látara wípé ní ọkọ tó kú bóyá àrò ọkọ àbí nǹkan ló jẹ́ kí kó wá lásìkò tí ò tí ì tó ń gbò láàtò sọ wípé ní ọmọ tó bí náà ó ti di èèyàn tó ó ti ó ti free àwọn afáàní wípé ní tó bá ti di lẹ́yìn arba'ina yawm thalitha èyí ni pé ogójì ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta tí ó máa ṣe forty forty sorry tí ó máa ṣe four months ten days so ó ti ó ti free nù so àjẹ́ pé ní ó padà padà sí ìgbà tó bí ìgbà tó ń ka ta ka oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá fún un náà nù so ó ti free tó bá sọ wípé ní kò tíì kò tíì pé àsìkò ńkọ́ but ó ti wà nínú ó ti wà nínú pé wọ́n ti fẹ́ mi sí la but kò tí ì pé àsìkò oṣù mẹ́rin ìtọ́wá fa eléyìí ni wípé hadith mi wà ẹ̀rí pátá bá ka hadith Ibn Mas'ud ó sọ wípé ní lẹ́yìn tó bá di oṣù mẹ́rin òun ni wọ́n tó fẹ́ mi wọ́n wà fẹ́ mi sí la lẹ́yìn tó bá fẹ́ mi sí la táwọn ṣe wàá ní pé wọ́n kọ àwọn nǹkan mẹ́rin rísíkù rẹ̀ arísìkí rẹ̀ ajáìlú rẹ̀ lifespan rẹ̀ iṣẹ́ tí ó ṣe láyé àti hadith mi àti pé ní àdìsí ibn Mas'ud gánà tó ni yìí òun nínú ẹgbàá wa ti Imam Muslim ahimah olóra ń tàwá sí à òun ó ọ̀tánẹ́tì ẹ̀ ni nítorí sọ fún ambẹ́ ni wípé wọn kọ́kọ́ wọn kọ́kọ́ kọ àwọn nǹkan mẹ́rin yìí ni pé wọn ó ka rìsìkì rẹ̀ ajáàlì rẹ̀ àti iṣẹ́ tí ó ṣàti irú tí ó bàjẹ́ láyé kálẹ̀ tó wá fẹ́ ẹ̀mí sí i la tó túmọ̀ sí wípé wọn ó ti kọ́kọ́ pé gbogbo wọn ó ti kọ́kọ́ mọ kádàrá rẹ̀ bífọ́ kó tó jẹ́ èèyàn pọ̀tàdísọ̀ wípé yóò kọ́kọ́ jẹ́ èèyàn náà kó tó di pé ní ó ṣe kádàrá rẹ̀ àtúnwá rí hadith omi tó yẹ pé ní lẹ́yìn ogójì ọjọ́ ẹlẹ́ẹ̀kejì ni wọ́n ti fẹ́mi sí la lẹ́yìn ogójì ọjọ́ ẹlẹ́ẹ̀kejì onínú hadith omi ni pé wọ́n ti fẹ́ ẹ̀mí sí la yìí ni pé lẹ́yìn ogójì ọjọ́ méjì yóò máa jẹ́ oṣù eh, oṣù méjì àti ogúnjọ́ kì í láti oṣù mẹ́ta ni wọ́n ti fẹ́mi sí la tábàyè ti fẹ́mi sí tábàyè ti fẹ́mi sí la ó ti dèèyàn náà nù tábàyè ti dèèyàn bóyá ó padà bí oṣù mẹ́sàn-án kó tó wáyé ni àbó wáyé sáńtìlì bẹ́ẹ̀ náà tá ń pè ní oyún wálé ó ti dèèyàn náà nù sí irú eléyìí òun náà òun náà yóò yóò labireti obìnrin kúrò nínú ẹ̀dà rẹ̀ ayé ni pé ló ti fi ilẹ̀ pẹ́ lẹ́yìn ogójì ọjọ́ méjì so àwọn àdéhùn yìí òun ló wá ló emanate lọ síbi gbólọ àwọn àfa tó poríṣiríṣi àwọn tó yẹ pé ní no tí obìnrin bá ní misdelivery miscarriage láàrin. Eh, ogójì ọjọ́ ẹlẹ́ẹ̀kejì kò ti free ní pẹpẹ no kò tí ì free títí tó fi di ogójì ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta ẹni tó free kódà àrínú àwọn afẹ́fẹ́ pé ní lẹ́yìn ogójì ọjọ́ àkọ́kọ́ tó sì wà ní àtọ̀ nígbà tó sì wà látọ̀ kò tí ó sì di formative stage ló wà kò tí ì di nǹkan kan àmọ́ nígbà tó ti lè di lẹ́yìn ológójì ọjọ́ ẹlẹ́ẹ̀kejì tó ti di alákọ̀ yìí ni pé tó ti di eh, ẹ̀jẹ̀ kíkì ẹ̀jẹ̀ kíkì ni ní first stage dídẹ́ ẹ̀dá ọmọ ẹ̀dẹ́ nìyàn tẹ́jẹ̀ kékeré máa ilé wálẹ̀ àrínú àwọn afẹ́tọ̀tọ̀ pé ní tó ti parí ẹ̀ńdà ẹ̀ náà nù so àmọ́ tabatọ́ máa ń sọ láwọn míì tátọ́ padà máa ń sọ àwọn yìí náà tún gbà wípé ní ẹ̀jẹ̀ kíkí tó fún nǹkan míì ìnípẹ́fà pẹ̀júwe fún gẹ́gẹ́ bíi nísìn àkẹ́kọ̀ ni àbáṣọ ló kọ sáàsọ ẹ̀jẹ̀ kíkì ló kọ àbáníta ẹ̀jẹ̀ kíkì ló kọ àwọn tó wá ní wípé ẹ̀jẹ̀ kíkì ti tó láti láti fírí obìnrin kó ti ó lè mí lẹ́yìn ìgbàtọ́kọ rẹ̀ ti kú tán wọn ah, eh, ni pé no báyìí pé ní ẹ̀jẹ̀ kíkì ni àníṣọ ló kọ àṣẹ ní kí ni ṣe la tó àǹfààní pẹ̀tà àjẹ́ pé ní ẹ̀yìn náà gbà yí pé ní kì í tí dèèyàn nù tó tó bá dèèyàn ní àṣọ ló kọ àìgbà yí pé ká ká sọ ló kọ ká ṣe ká pẹran rẹ̀ àjẹ́ pé kì í tí di èèyàn òun náà nù ọ̀tún tó sáà rinlẹ̀ ni wípé lẹ́yìn ìtẹ́ àwọn afápadà ètò ìtàlẹ̀ sọ́márì ẹ̀ ni wípé lẹ́yìn tá a bá ti di pé eh, oyún wálẹ̀ tá a sì ti rí pé ṣéèpù eh, ọmọ èdè yẹn bẹ lára rẹ̀ láti gbà wọn ó ti àákìrùn eh, sí la so tó bá ṣe wẹ̀ àáwẹ̀ tó bá ṣe wẹ̀ àníwẹ̀ àtàlẹ̀ kírun sí la àlè fún un ló kọ àṣìlè pẹran rẹ̀ ìfún gbogbo ń ta kàkà lẹ́yìn kì í ṣe ọ̀ràn yẹn bọ̀tà bá ṣe kò sí láì fi bọ̀tà ó dáa kákìrún sí lágbà pé léyìn kò kò require anything àfun ló kọ inú kò require anything but ẹran pípa yíyún ó ní financial implication bípa bá ka so kápá bípa ò sì kà ká fi lẹ̀ kò sí ẹsẹ̀ ń bẹ̀ àmọ́ afákan rẹ̀ pé nígbà tó kó náà ọlọ́run ti da ó ti dẹ́ẹ̀dá rẹ̀ so internet sọ̀rọ̀ sọ́sọ́ yìí ni pé ní kúlùmọ̀ olódín màrúhónú bí akẹ́pàtì gbogbo ọmọ tá a bá bí òun náà ni a gbọ́dọ̀ pa súnà rẹ̀ eléyìí náà sì ni mọ̀lúdì ni nígbà tó ti dè èèyàn wàládùn ti di wàládùn náà nù ọba tó káyọ̀ bá sọ kì í ṣe ọ̀ràn àyàn sásìkò òrùn títò tó bá ti tó so kápọ̀ sí ní ìsìnkú pẹ̀lú ògùn ọlọ́run ọba àwọn èyí tí tó kù so náà kéèsì tó kù ni kéèsì abortion ni pé ńgbà wo ni ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kí ọkọ àti àwọn kí wọ́n ṣẹ́yún káwé báwọn ká má sọ pé obìnrin nìkan ká má sọ pé ọkùnrin nìkan nígbà wo ló tó lẹ́tọ̀ọ́ fún ọkọ fún fámìlì láti tàmínétì oyún lára ìyàwó pẹ̀tù pẹ̀lú ògbó ọlọ́run ọba ọlọ́run fẹ́mi wáyé lámàsàlà yìí ní ọ̀la insha Allah ta'ala ara wa sallallahu wa sallam nabiyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam. Aleykum salaam ara àwọn ni coordinator. no àwọn ni coordinator sàn yín lẹ́sàn rè èyí nǹkan tó wọ́n béèrè ni wípé tọ́lọ́wọ́n bá bá kádàrà wípé bàbá tó bímọ kò kò rí sóná ọmọ pa ìkíní ìkejì ìkẹta táwọn fèsì náà fi dàgbà kí ni ìdájọ́ rẹ̀ nínú àwọn religious obligation ni àkíkọ̀ wa òní súná wa lórí bàbá kí bàbá kó pa ẹran fún fún ọmọ rẹ̀ níjọ́ keje tí ò bá rí ṣe níjọ́ keje níjọ́ keje ẹlẹ́ẹ̀kejì tí ò bá rọrùn níjọ́ keje ẹlẹ́ẹ̀kẹta tí ò bá rọrùn ìtọ́rin ilẹ̀ náà ràn àfáà ní pé gbogbo ìgbà tó lọ́n bá ní pé kó rọrùn fún kó pa even táwọn bá ti dàgbà kì í jù bí gbèsè ni so tó wà ní liability rẹ̀ ìgbà bá ní pé kí ipa kágbára ó kà kó pa kò sì wá padà dá kó pa gbogbo ẹ̀pọ̀ lẹ́ẹ̀kan náà wájú tó wọn bá ti pọ̀ àti tóbi méjì mẹ́ta tó bá rí kan kó pàtàkọ́kọ́ tọ́lọ́mà tó ń ṣe ìgbàsírí kọ́tọ́pàtà ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́mà tó ń ṣe ìgbàsírí kọ́tọ́pàtà ẹlẹ́ẹ̀kẹta so kò sí láìfi ń bẹ àwọn àfáàyè tó sọ wípé ní ó tún dáa náà wípé gẹ́gẹ́ bí social solidarity láàrin àwa mùsùlùmí takafulu ìṣìmáyé àlemọ́ra ara wa lórí ẹ̀ ẹni tá a bá jọ ń lára àwọn ojúṣe àwọn ìmáàmù wa náà nù so ìmáàmù tí ó mọ̀ wípé ní èrò ẹ̀yìn ọ̀kan lára àwọn jàmá mọ́sálásí bímọ wọn ò rí sóná pa so àwa di pé sí ò sábúrú tábà padà rí pé bóyá financial problem ni wọ́n ní tá a sì rí pé bóyá ń bẹnu àwọn àti ń bẹnu mọ́sálásí òun tọ́lọ̀ lè ní kíkan lágbára àti ṣe ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ kò sí láì fi ká ti ká bára ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀ àbítápá náà bá nínú pọ́ọ̀sì mọ́sálásí so kò sí láì fi kí ká fún ìdá kára ẹran kágbélé bàbá ọmọ lọ́wọ́ àbí ká fún ló pé owó ẹran ni so ilé yìí náà kò sí Eh, kò sí láì fi ń bẹ lára àwọn ọ̀nà tí Islam gbà pé àfihàn máa fi ń ra wa lọ́wọ́ òun náà ni òun náà ló wà bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́nkọ́ ṣe ní ọmọ ṣe ní rọrùn fún wa eh, kódà eh, lára ẹ̀ náà tó ní pé bọ́ì ìyàwó náà ló bá níní ìyàwó náà lè òun náà lè ó lè donate fún ọkọ kò sí kété pé tó láti ní kó jẹ́ tó lá ìwọ ìwọ lórí bàbá ni ọ̀tẹ́lùmí bàbá tó bá help ẹ̀ kì í ṣe kì í ṣe wọ̀ ní kúkúrú sọ ẹ̀dà ẹ̀dà méjì ní bẹ yìí ni pé waiting period méjì ní bẹ fún obìnrin ìsìdá ẹ̀dà tó tọ́lá pé ìnúsùrù ìkóra dúró tí ó ṣe lẹ́yìn tàbá tàlá kò tán ètí kúrán wí ni pé ní wálé mutallaqatu yatarabbasna bi anfusihinna thalathata quru wọn ó dúró fún quru mẹ́ta so interpretation quru àwọn àfa wọn á dífà lórí rẹ̀ pé ṣe menstruation ni àbí purification ìtòrìnlẹ̀ jù ni pé purification ni torí pé purification ni fatiwa ìyá ńlá wa aisha radiyallahu ta'ala anha tó máa ń fata tó máa fíkì tó ń tó gífù nù wípé ìmára meta so n táwọn afáfin fún ní sọpọ́tì kó ń ló rinlẹ̀ jù ní pé àkọ́kọ́ náà obìnrin ni ẹ̀kejì ìyàwó nàbì sallallahu alaihi wasallam ni ẹ̀kẹta láyé lójú ayé nàbì sallallahu alaihi wasallam táwọn obìnrin bá lè bá tábà bí rí fatiwa lọ́wọ́ rẹ̀ fífi ń dá wọn lónù tàbí sallallahu alaihi wasallam o sì kò sì kò gífẹ̀ẹ́ ní kọ́mẹ̀ntì lórí ẹ̀ tó túmọ̀ sí pé ní olórin ilẹ̀ jù ní ẹ̀ẹ́dà kan nù ẹ̀dá ẹlẹ́ẹ̀kejì òní ẹ̀dá tó wà fat ni pé waiting period tọkọ bá kú ram sọ lẹ́yìn náà ìpè ní wọn tàrọ bàtà fún arbata ashorin wa ashoro but àríta kan wàá kà yìí pẹ̀lú calculation wa ń jẹ́ pé wípé ní pé àsìkò fi ń dá ẹ̀dá èèyàn ni oṣù mẹ́rin tí kúránì sí kí kí kọ́bìnrin ó fi dúró lẹ́yìn oṣù tí yóò sọ yún ìtumọ̀ sí ni pé ní kò kò fi kankan nù rẹ̀ nù tí bá ń bẹ ní àbá ti mọ̀ òkè sí pé àwọn àfa wa kakuléètì àdìsí náà jẹ́ ká kakuléètì pẹ́ẹ́dù náà apadà gbọ́ ní àdìsí ló padà jẹ́ ká kó yí wa pé ní òkè ajẹ́ pé oṣù mẹ́rin tí Kùránì ìwé àtọ́jú mẹ́wàá àjẹ́ pé ní àsìkò tí Ọlọ́run fi ń dá ẹ̀dá nínú màmá rẹ̀ ṣeun ṣẹ̀rí hadithu yìí àkànní ká ká máa mú ni ó gùn gan so hadithu Ibn Mas'ud yìí ó gùn torí nǹkan tó rọ̀ mọ́ pọ̀ so abala kejì ní kéèsì kádàrá nítòsí alábẹ̀rẹ̀ náà ó pọ̀ kí la ń pè ní kádàrá ó ní ṣe máa ń ṣẹlẹ̀ ǹjẹ́ a lè lo kádàrá as an excuse láti má ṣe tọ́lọ́hún àbí ẹlòmíràn pé ní ọ kírun ní pé àkọọ́lẹ̀ kádàrá náà ní ẹ̀ sábà bá abẹ́ lọ́hún so àtàwọn oríṣiríṣiríṣiríṣi nǹkan míì so àti pé ìjáde sí pàtàkì àmọ́ sí pé after all èèyàn ṣe iṣẹ́ dáadáa kò ṣe dáadáa ó ti wà níwá lọ́dọ̀ ọlọ́run a sì mọ́ ṣé àwa wà nípa ní àníṣinṣin lọ́run bá mọ́ so ó ju hadithu opposite rẹ̀ ní hadithu ibn Abbas radiyallahu ta'ala anhuma tàpé nínú hadithu ibn Abbas yìí tó wáyé pé ní kóńtò radifa anabi sallallahu alayhi ǹjọ́ máa hákù ọlọ́run ǹjọ́ máa wọ ọlọ́run ọba lórí àwọn ẹrú rẹ̀ àti wọ ẹrú ìwọ̀ tó lé ẹrú ọlọ́ọ̀bá náà lórí lórí ọlọ́run so tọ́lọ́run máa máa fẹ́ ṣe fún wa Ibn Abbas ní pé òun ọlọ́run àtòjíṣẹ́ ló mọ̀ takàfẹ́ lónìí pé anábìá ni pé ní nínú wọ̀ tí ẹrú ọlọ́run bá ní lọ́dọ̀ ọlọ́run ni wípé kọ́lọ́run kó fi ẹni tó bá kú muwahidan tó tó sin ọlọ́run bá kú kó fi sọ kó fi àlùjánnà ni pé nínú right fundamental right ni tọ́lọ́run máa máa tó bùn wa kò sí nǹkan kan tó sàn so Ibn Abbas ni rẹ̀ wá dòwe pé ah ṣé kò ń sọ fáwọn èèyàn anábì ní pé la má sọ fáwọn èèyàn fàyà tẹ́kìlù tọ́tọ́ wá ti wí bẹ́ẹ̀ wọn ò gẹ̀lẹ́ ń tẹ wọn ò ní sinkẹ́ nìkan kan ò ní sinmi mọ́ wọn ò ní kírun mọ́ wọn ò ní gbà tí bá ti máa yí pé ní o ti ṣọ́ fún mi pé bá ti ní tàwhídì ìyẹn wà lìjẹ́ ǹdàkẹ́ tó ló kù so bẹ́ẹ̀ náà nílò eléyìí náà nígbà tá a ti máa yí pé ní àwọn àwọn sàbí náà bí ẹ̀ nàbìsàn sálà nípa tọ́ wọ́n mímọ̀lẹ̀ àmàlì ìwọ́lá tó máa ṣiṣẹ́ fún ìwòrán nàbìsàn sálà nípa là ìrìnmàlú fàkúlùm muyassarun lima khuliqa lah ẹ máa ṣiṣẹ́ o ẹ máa ṣiṣẹ́ o gbogbo dáadáa tọ́lá bá kọ́ mọ́ àyàn lọ́nà òjò kí kó mọ̀ sí níràn fún so pẹ̀lú ògbọ́n náà tọ́lá tó padà débí àtúpadà ṣe àlàyé lórí ẹni tí lágbára ọlọ́run